adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ó fi wá sí kòńgẹ́ dáadáa atọ́rọ̀ ìkẹ́ àti gẹ̀fọ́n anábọ̀ Muhammad kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gé àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti ìgbà yìí ó tó wájú ọmọ Islam tí ó fi ọgbọ́n ìdíkọ́ lọ́jọ́ àjẹwà nínú wọn. lánàá la bá ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú tí ń ba ìbáàdà jẹ́ sì máa ba islam yìí jẹ́ yóò fi jẹ́ pé iyyaka na'budu táwọn wí kó lè bá a ní ìtumọ̀ àwọn tí olùgbé oníṣòwò náà làkà fún wa àná yìí làwọn mẹ́ńbà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún yìí pé ẹ bá nígbàgbọ́ pé àwọn nǹkan bẹ lọ́yẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ fún wọn fún wọn máa ṣe ń tọ́ka fún ṣẹ̀ríà ọlọ́run tó fẹ́ràn àwọn àdúgbò ọlọ́run bí a ti máa fi wọ ẹni bẹ́ẹ̀ jáde tó ní ìgbà ìbáàdà rẹ̀ wúlò a sì mú ìtàn ọmọkùnrin àlẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ́lá mú wa pẹ̀lú ọmọdékùnrin tó ń ṣe àyè àti ẹrú sí ọlọ́run pẹ̀lú ọlọ́run balẹ̀wọlá ọ̀nà ní àwọn ọ̀sẹ̀ kan kí ìbámu sí iṣẹ́ tó lọ́wọ́ fi wọ́n ránṣẹ́ sí i ṣùgbọ́n tó yàtọ̀ sí ti ṣẹ̀rí àti musa àlẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ́lá ẹlẹ́ẹ̀kọ́kàndínlógún sáà mẹ́rin bàlánà kéèyàn ti ẹ̀ka ẹ̀sìn ọlọ́run kì bí gbàtí ọ̀kan ìdàgbàsókè ìsìláàmù ọ̀kan ẹ̀kọ́ ìsìláàmù tó kọ̀ọ̀kan kọ̀tẹ́ ọmọ rẹ̀ sí kọ̀tẹ́ ra rẹ̀ sí kọ̀tẹ́ aya rẹ̀ sí ìlú ẹni bẹ́ẹ̀ tí wọ́n á kókó ìdí àkà náà àmúlò èrè ọlọ́run nìkan láàmú ọ̀sìn ọkàn sọ lásán nígbà tí èèyàn sẹ́fẹ̀ ọmọ tí ń sọ ìbẹ̀yẹn la sí lánàá lẹ́yìn eléyìí ẹlẹ́ẹ̀kejìdínlógún òun náà ni kéèyàn ó di gbádàgbà kó múra ìtumọ̀ ó di gbádìí ẹsẹ̀ máa ti ń jọ̀hún apẹ̀rẹ̀ náà làgbọ̀n àti gbá tí ó lò lọ́wọ́ àtàpẹ̀rẹ̀ àtàsọ́wọ́ pẹ̀lú lọ ní ààyè ìjọsìn kan tó yàtọ̀ sí mẹ́sẹ̀ẹ̀ta sánìtọ̀ sálà níta mọ́ torí ẹ̀sẹ̀ àjò irú ẹni bẹ́ẹ̀ ìbádọ̀ oníwí tọ́ba ní ìjà ká náà gbúdù ìrọ̀lọ́ nìkan láàmásì ìrọ̀lẹ́ nípa. torí ànábì wa sallallahu alaihi ó ti sọ fún wa nínú Muslim àti Muslim. látọ̀dọ̀ àbúrò ẹ̀rọ àkọ́nà kọjá ní fi ọlọ́rọ̀ wa lọ́tọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam yìí pé la tushaddu rihalu illa ila thalathati masajid a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún mímọ́lẹ̀ àbí ká sọ̀rọ̀ fún lórí ìṣó àbẹ́sí lórí ìṣó káwá dìgbàdàgbọ̀n ká múra fáǹsì ìrìn ẹ̀yà fi lọ síbi mọ́sálásí mẹ́ta kan almasjid alharam masalasi ń bẹ mẹ́ka torí pé èèyàn kan tí èèyàn bá kí níbẹ̀ ládàá ìdìgbòlè tọ́lọ́ ó fún yẹn bẹ́ẹ̀ ọjọ́ ìdọ́kọ one hundred thousand tíyẹn ti ń bọ̀ mí tẹ́lẹ̀ ìjọ pé ń bá lọ mọ́tà kọ́mọ ṣe tàwáàfù kọ́mọ ṣe ọmúra ó sì ájìdájì bá bá ń bẹ̀ nínú tó tún lè ṣe ní kọ́mọ yẹn náà sílà kọ́mọ kọ́ràn yẹn nínú haram mọ́kà. wà mọ́sílẹ̀ rọ̀tún sallallahu alaihi wasallam àti mọ́sálásí ànábì wa sallallahu alaihi wasallam oná ẹ̀lẹ́lẹ́kejì irun tó yẹ bá ti ń bẹ̀ àdìpẹ̀lẹ̀ ẹ̀sán ẹgbẹ̀rún kan one thousand ní ọgbà ẹgbẹ́sọ̀wá náà àdìsí mi sọ́nà sọ́sọ́lá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta masjidul aqsa masalasi tó wà ní al-aqsa sọ́yẹ́ pé ànábì ànábì sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ sẹ́yìn àjò Isra wal Mi'raj ó gbéra láti Mákà ìlú kọ́kọ́ gbé ní mọ́tò ìrìlá asọ́nà ó sì ṣe ìbáàdà pẹ̀lú àwọn ànábì ọlọ́run ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ní ẹ̀sìn ìbáàdà mọ́sálásì kó tó wá jùlọ sí sánmà ìrúnṣẹ́ ẹ̀ bá kí ń bẹ̀ ọdẹ ṣé n tẹ́yìn bá kí lómi ní tí wọ́n ṣe é pé n tó ní ládájú ní ti Mẹ́kà n tó tẹ̀lé ní ti Mẹ̀dínà n tó tẹ̀lé mọ́tìlì àkùsọ. ẹ yóò sọ bá sọ pé mọ́sálásí kan tó bẹ́ẹ̀ bì kan tó wọ́ọ̀sì kóhùn ojú gbàdàgbọ̀n kóhùn fẹ́ lọ gbaládà kan bẹ́ẹ̀ kọtẹlẹ ọ̀rọ̀ Ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀ ìjà kan náà abudu ti ń wù kò nítumọ̀ èèyàn ní káwọlà kan lòun ó tó àfùlọ ọlọmọ mọ nígbẹbẹ o fún fún ọgbọ ọsọ ju bí wọn kà ti kó ní Islam sọ̀rọ̀ tí ọba rẹ ti sọ fún ẹ ń ṣe láì mọ ọsọ yìí o gbẹǹtì ẹ dúró lé lórí tó náà mọ pálí ń sọ ìwé méjìdínlógún yìí kò sí yàtọ̀ lẹ́ láàrin ẹni tó bá serious pẹ̀lú àtẹ̀ńtọ́ wá lóun sáwàdà ni ká ní kọ́ ọmọ sáwàdà ń bì díẹ̀ sí ẹni tí ń bẹ̀rù náà wọ́n jọ pọ́ọ̀lù síbẹ̀ ni àyàfi ẹni tí wọ́n bá tú láàfin ẹ̀ lórí ìkan nù ta wù ṣùgbọ́n ọkàn rẹ̀ ọkọ̀ kan balẹ̀ lórí ìgbàgbọ́ òdodo èyàn ló tú láti ara ó lè tú láti ẹ̀ kéèyàn fi sọ ọ̀rọ̀ kí ọ̀yẹ́kọ́ sọ àbíkó ẹ̀ ọ̀sẹ́yìn kankan tó lágbára lórí ẹ̀dùn ọlọ́run ọba àdìgbò lánàá ọba náà àti ìtànfẹ́ àdìgbò sọlọ́lá àdìgbò sọlá ó ní ọkàn àwọn àdìgbò ádámù ó wà láàrin ìka méjì ọlọ́run tí wọ́n ń yí bábá tó wù. gbogbo àwọn kẹta àkàálẹ̀ ló ní ewu tọ́pọ̀ ká má dín ìsọfín pa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ala ló fi ń ṣe láàrin mùsùlùmí àìsọfún ẹni tí ò ní mímọ̀ lọ́pọ̀ ju ẹni tó ní mùsùlùmí gbogbo àgbáyé ní pátápátá kódà ọmọ Saudi mi wọ́n máa béèrè kwẹ́sàn lọ́wọ́ yín torí pé lẹ́kẹ́ òun òkè òkè ọmọ ọmọ mi so fún àwọn nǹkan wọ̀nyí. ó sì máa ní bẹ̀rù lórí ara rẹ̀ fún ọmọ fọ́ọ̀dù sí kọ́lọ́nkọ́ máa fi ìsọ rẹ̀ sọ wa. àparí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹrin là nìyẹn lórí iyyaka na'budu wa iyyaka nasta'in agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹ ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún fifteen iná ní ta pé iyyaka na'budu wa iyyaka nasta'in. عبارة عن الوعد بأن لا إله إلا الله وأن, وأن لا حول ولا قوة إلا بالله gbọ́dọ̀ iyyaka na'budu yẹn ìpè ìrìn ọlọ́ọ̀nì kálámà sí ìtumọ̀ ẹ̀ náà ní la ilaha illa Allah ọ̀sẹ̀ ìkàtọ́ lẹ́tọ́ àti sí àfọlọ́n. gbọ́dọ̀ wá iyyaka nasta'in ìrìn ọlọ́ọ̀nì kan láàmà wáyà lọ́wọ́ ẹ̀ ìtumọ̀ ẹni pé la hawla wala quwwata illa billah kò sí agbára kan kò sí ètè kan fún wa ọlọ́run nìkan lórí fi ní ṣe kòńgẹ́ lórí tábà fẹ́ ṣe tọba dá ọgbọ́n tọba jọ ṣe alihamudulila má nyẹra rẹ pé wọn náà má gbà yí kọ à wọn tara rẹ jẹ àìmọye tó gbárí jù ọ tí ó tún wà nínú tí wọ́n wá àbí nǹkan tó burú ju tiẹ̀ lọ ọlọ́run bá ní olùtúnṣe ní ti kó ṣe kò ń gẹ́ kọ́lọ́run kọ́ wọn fi wá ṣe kò ń gẹ́ dáadáa. apá kan náà àwọn sálà àwọn ẹni ìṣáájú wọ́n sọ wípé al-Fātiḥatu sirrul Qur'ān tó bá ń wá ọ̀rọ̀ tó pa wọ́n sínú Qur'ān Sūratul Fātiḥah àgbẹ̀rẹ̀ ọ̀pá ọba mẹ́ pẹ̀lú pé bó ṣe mọ́ ní àyà mẹ́fà ní àyà méje yẹn bó ṣe mọ yẹn nítorí kó sínú ẹ ọkọ wàtí ruha kọkọ suratul fatiha hiya al-kalima iyyaka na'budu wa iyyaka nasta'in onu àyè gbọ́dọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in àti sọsíwájú pé gbogbo òtún afáàtì àǹpadà lọ bá iyyaka na'budu wa iyyaka nasta'in torí pé iyyaka na'budu yẹn tabarru min ash-shirki ni wọ́n ti náà mi lò lórí ṣe wal-wataniyya ọwọ́ ọba ní iyyaka na'budu ìrẹ́ ọlọ́run nìkan láàmà sí ó túmọ̀ pé àmọ́wọ́ mọ́sẹ̀ kó bí ẹbọ síte a sì jìnnà sí ìpìlẹ̀ ẹbọ àti mímọ́ sí òòṣà èyí tó ṣe pé káàdé ti fáṣí ẹ̀ta ń fi ń jẹ̀wé ìlú kùmọ̀ tọ́fọ́ káàkiri gbogbo ìjọ pátá ti mẹ́lórí pẹ̀lú ó dàbí mọ́tò ọ̀dí arábíà níbi sọ fún yín ẹ bá rí àwòrán nǹkan mí tí ẹ yà sínú cd ẹ fi àhà bí lu ìṣe mọ́tò báyìí táwọn kan tún bẹ tí ẹ tún àwọn kan bẹ ní oko tí ẹ ti jẹ sóko ẹ fi gbogbo ọkùnrin afọ àti ànàbẹ̀rẹ̀ owó ẹyọ táwọn náà ń lò díẹ̀ láti yàtọ̀ síra wa lórí ìyẹ̀pẹ̀ ànágbèsọ́lá àyọ̀sá ìsọfún akókó ńlò fún mi ní ádámù ádámù tọ́lọ̀. gbogbo yín látọ̀dọ̀ adam ádámù láti gbogbo wa ojú kan náà lájọ wà tẹ́lẹ̀ ìdàgbàsókè ń dé ní àǹfààǹkà làǹfààǹkà kí wọ́n á sẹ́tù síbi tó fún kájú sùfẹ́yà jẹ́ pé àwọn àtàtọ́ pawápọ̀ ọkọ̀ rẹpẹtẹ ọ̀rọ̀ tó pawápọ̀ ọkọ̀ rẹpẹtẹ ìròyìn tó pawápọ̀ ọkọ̀ rẹpẹtẹ àtàtọ́ ọkọ̀ àwọn òkè ìta náà máa ń sáré lọ́dọ̀ tiẹ̀ náà tí wọ́n fẹ̀ kẹ́yìn kó kó nǹkó bá wọn káwọn náà lè ga èyí tí wọ́n ti máa lọ di ẹ̀bọ náà nù. ìjọba Saudi ogun ńlá ni wọ́n ní nǹkan tá à ń pè ní ayatul amúlù bíi ma'ruf wa nahyi 'anil munkar àwọn káńsù tọ̀yẹ́ pé ìṣe tí wọ́n ní pé ìtọ́ba jẹ́ dáadáa tí wọ́n máa pa àwọn yẹn látẹ̀sí ní tí ọ̀bá dáa tí wọ́n máa torí ẹ̀ ló jẹ́ pé tí ọlọ́pàá bá bàjẹ́ ibi ti bàjẹ́ tí ọlọ́pàá bá ti kọ̀rọ̀ eh, ìlú yẹn ò sí mọ́ ṣùgbọ́n tí ọlọ́pàá bá kọ̀rọ̀ ìlú ọ̀dà àwọn èèyàn ń gbìyànjú lọ́sàn-án lóru tó bá ti tó àsìkò òun ẹni tí ọba ti sọ́ọ̀bù rẹ̀ tí wọ́n bá fi lè mú fáìnì tí wọ́n ó ní ọ̀sán tí wọ́n kọ fún tí ò lè bọ́ mẹ́kọ̀ọ́ tó fẹ́ gbégbà yóò ju èrè fún wọn jẹ tó wọn bá ti sọ́ọ̀bù lẹ̀ láti òun lọ ṣùgbọ́n olùsọ wa ní ní lékún ní ìgbàgbọ́ òdodo nígbà tí èdè kéde àsìkò oorun kálukú náà lọ kírun bọ́ọ̀ wà lọ fíìsì kọ́sẹ́ ní ọ̀dà wọn ní orúkọ àpapọ̀ pé mo kí mo fẹ́ mọ kalẹ̀ sí jẹ́mi náà fásitì kò kírun kí <laughs> bí wọn bá sì bí yẹn kéfè kí ló fẹ́ mọ kí ló fẹ́ mọ takò kọ́lọ̀ kọ́rọ̀ ọ̀sẹ̀ fún wa o. so ìyá kan náà abudu yẹn o ti mọ́kò ìtumọ̀ ẹni pé èèyàn mọ́kò ń bi ẹbọ ẹbọ tó yẹ kó fọ́n káàkiri gbogbo àwọn ìdásí ń bẹ lórí ilẹ̀ táwọn ìdí àtún burú ju ti a lọ bá a ti gbóná tó táwọn ìdí àtún burú burú kọfẹ́ǹtì ni òye sọlọ́ọ̀n ti hàn. ẹ n ẹ̀rí inú àwọn medical doctor tí ó tún ní ìtì wa tí wọ́n ní ní ṣíríkù tẹ́ tó rí lọ́dọ̀ tí wọ́n ẹ̀rìn jìnnà ti ṣíríkù ti ṣíríkù ẹ̀ náà sí ọ́fíìsì yóò ní ọ̀pá tó tọ́ àtẹ́ǹdì sí patient bí bẹ́wù rẹ̀ ní ní ọ̀bọ̀ lórí ọlọ́nkọ́ sáà màálù tí wọn bá olùwà àwọn lọ́wọ́ ní ọjà tí ń jẹ lóòrùn wọn ò ní fọ́ọ̀kàn lọ́wọ́ kò tó wà ní ìjẹ́ ń sìn ọmọ sí wọn lù àyè jẹ́mọ̀ rìn káàkiri ọjà jẹ́mọ̀ jẹ lọ́wọ́ tún ní àwọn olùwà wọn ní kọjá wọn tún àlọ́ olùwà wọn àwọn wásaapù nǹkan kan lọ́jọ́ kéèyàn tó rí nara wọn mi o wọ́n ti máa sọ ọ́ tẹ́lẹ̀ tá a gbọ́. eléyìí dẹ̀ tó sí pé èèyàn mọ́ mọ́tẹ́kù bí ẹbọ yẹn àti òòṣà àbí téèyàn mọ̀ pé agbára kan bẹ fún wọn ìní wọ́n ìdí àgànà sẹ́yìn tí ọ wà máa wá gbé bùkátà lọ́dọ̀ wọn àbí yọ máa wárí fún wọn yọ máa fún ẹlẹ́yìn ọlọ́run yọ máa ní wọ́n gbé bí àbùkátà fún nílé ayé àbí kọ́ máa fi wọ́n ta alága àtà alábíàkàsọ̀ lọ́dọ̀ ọlọ́run. gbogbo àyàtẹ̀ bá wá nínú Quran tí ń sọ̀rọ̀ lórí ìbádà àti jíjìnà sí ẹbọ ń ṣe àlàyé ẹ̀kúnrẹ́ lórí ìjà kàná ike ìkéèrè ọlọ́run láwọn ọ̀sẹ̀. wá ìjà kàná sẹ́yìn ó tún wọ́n ti pé abọ́wọ́ gbogbo ète tí ẹ̀ bá lè dá lọ́gbọ́n fi jọ àti agbára èèyàn wá kó àlámọ̀rí rẹ̀ ó kò ti eléyìí ti wá lọ́pọ̀lọpọ̀ àyè nínú Qur'an ti iyyaka na'budu yẹn àti iyyaka nasta'in nínú suratu Hud aya one twenty three ọlọ́ni fa'buduhu wa tawakkal alayhi máa sin ọlọ́run iyyaka na'budu yẹn wa tawakkal alayhi gbára lọ́lọ́run iyyaka nasta'in ẹnu suratul Mulk aya twenty nine ọlọ́run sọ pé qul huwa rahmanu amanna bihi wa alayhi tawakkalna sọ fún wọn pé ọlọ́run ọba aláàánú jùlọ náà nìyẹn amanna bihi agbá ọlọ́run gbọ́ wa alayhi tawakkalna agbára lọ́lọ́run amanna bihi ìbádà nìyẹn ìyáka náà abúlé nìyẹn wa alayhi tawakkalna ìyáka náà sẹ́yìn nìyẹn inú suratul muzammil ayà kẹsàn-án onírọ́bù mashiriki wal maghribi la ilaha illa huwa fàtẹ̀kídìí huwa kìíla olùtọ́jú ẹ̀dá tó epo náà lóní òun lóní ibùyọ òun àti ibùwọ òun la ilaha illa kọ̀sẹ́ nìkan tó sí ìjọsìn àbúrò nìkan ṣoṣo ìjà kan àbúrò nìyẹn fàtẹ́kẹ̀dẹ́ fún wa kí la yá mú ní olùsọ ìjà kàní sẹ́yìn nìyẹn. a ti parí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́dógún báyìí ike iyyaka na'budu ó ń túmọ̀ sí la ilaha illallah wa iyyaka nasta'in ó ń túmọ̀ sí la hawla wala quwwata illa billah. agbárí ẹlẹ́ẹ̀kẹrìndín ní ogún fífi sixteen ọ̀nà ìlẹ̀ta pé kẹfìrì múlẹ̀ láàdì yẹ́tìlẹ̀ màkúrà yẹ́jì ìlẹ̀lẹ̀ ìbáàdà wọlé fi àná ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àdúrà tó wà nù Kùránì àti hadith Ànábì sallallahu alaihi wasallam wọ́n tẹ́rí padà lọ síbi iyyaka na'budu wa iyyaka nasta'in ìsìn ọlọ́run àti ìwàrán ọ̀dọ́lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ ní Suratu Al Imran aya 16 tọ́lọ́ba ń sọ wípé alladhina yaquluna rabbana innana amanna innana amanna faghfir lana dhunubana wa qina adhaban nar àwọn ẹni ọlọ́run làwọn tí wọ́n máa ń sọ pé rabbana ìwọ olùtọ́jú wa ìrẹ́ ọlọ́run kọjá olùtọ́jú wa innana amanna dájúdájú àwa ti nígbàgbọ́ sí ìwọ ọlọ́run ìbáàdà nìyẹn ìjà kàná àbúrò nìyẹn fàgùfẹ́ ìlànà àbùnú ọba náà wọ́n jẹ́ àkànnà sẹ́yìn nìyẹn dákun sàmójúkú ẹ̀ṣẹ̀ wa fún wa wọ́n fi ní àdá àbáná tó sì sọ kò nù yá náà o inú sọ́wọ́sọ Al Imran náà one forty seven ọlọ́ni wa máa kana qawluhum illa an qalu rabbana ighfir lana dhunubana wa israfana fi amrina wa thabbit aqdamana wansurna ala alqawmil kafirin ọlọ́ni àwọn ẹni ọlọ́run máa kana qawluhum kò sí ìgbàkan ọ̀jẹ̀ gbólóhùn tí wọ́n máa sọ jáde ilà àǹkọ́lù bẹ́ẹ̀ tí wọ́n máa sọ pé rọ́bà náà yẹ olùtọ́jú wa ẹ̀fọ́ ìfẹ́lẹ̀ lànà gbòǹgbà náà sàmójútó ẹ̀sìn wa fún wa ìyá kàní sẹ́yìn wà ìsarafa náà fi amúrí náà àtẹ̀jùtà bá ṣe níbi àlámọ̀rí wa bá mójúkó ìwọ ọlọ́run wọ́tẹ́ bẹ́ẹ̀ sí àkàdámọ̀ náà fẹsẹ̀ wárí lẹ́wọ̀ ìyá kàní agbójú nìyẹn sẹ́gbẹ́lẹ́ àwọn sẹ́gbẹ́lẹ́ àkàdá àmàna ìyá ọlọ́run fẹsẹ̀ wá lójú ọ̀nà tọ́tọ́ yìí wọ́n sórí náà alẹ́ àwọn mílí káfíìrì ṣèrànlọ́wọ́ fún wa lórí àwọn èèyàn tí a jẹ́ o àwọn ọ̀lágbára kankan ọ̀gọ́ ọlọ́run ni kò kún wa lọ́wọ́ lé wọn lórí ká jẹjà ká lè wọn. ìtumọ̀ yìí náà tún bẹ́ẹ̀ nu sọ́ọ́tù alẹ́ ìmọ̀ràn bákan náà one ninety sí one ninety four yẹn ni àtúndú ẹlẹ́ẹ̀kẹta táwọn mọ́tà dùn bẹ̀ lórí mọ́sálẹ̀ ilé ọlọ́ọ̀bá àdìgbọ́lá sọ pé iná fi ìkọ́lìkì sàmà wà àti wọlé àrùbí wọ́kìtìlá fi lẹ́ẹ̀dì wà nà ha lì láàyà tí ń lì wùlé àlùbáàbẹ̀ ọlọ́dà fúnjá ti wà nínú ọ̀ ọlọ́ni iná fi ìkọ́lìkì sàmà wà àti wọlé àrùbí dájúdájú ọ̀ ń bẹ níbi ẹ̀dá kọ́lọ́ ń dá sánmà àti ilẹ̀ wọ́pẹ́lá fi lẹ̀ ìlíwá nàárì àti yàtọ̀ sí ọ̀sán yàtọ̀ sí òru láàyà tí àwọn àmì ń bẹ ń bẹ àríwò tó yẹ ń bẹ ń bẹ ní orí ilẹ̀ alìbá fáwọn tí wọ́n bá nílà káyì ọlọ́díájọ́ wa nù wọn. sámà yẹn àtìlẹ̀ yẹn ọ̀yẹ́kẹ́ mọ́rí bí ọlọ́run látara ẹ̀ bẹ́ẹ̀ náà ní òru àtọ̀sán tí ń gbapò fúnra wọn ọmọ èdè ni ọmọ gbó ẹ̀dá yòókù náà ọmọ gbó ṣùgbọ́n òun ò ní gbó kò ní jí innal jadida ini idha masawlaya ala jadidin adinaya ulilibila abo ni ibnu duray ọsọ pé innal jadida ini ọ̀sán àtòru ọ̀tún ọ̀tún làwọn máa ń jẹ́ lójoojúmọ́ ẹ lè pé àárọ̀ tó wá mọ́ yìí àárọ̀ yìí sá lónìí kò sí kò sẹ́ni ọ̀sán bẹ́ẹ̀ bí àárọ̀ yìí mọ̀ sá alẹ́ rí o á ní àbíkẹ́ ní òru yìí mọ̀ sá kò sẹ́ni ọ̀sán bẹ́ẹ̀ jẹ̀bi ìdá ilé ìdá kan. nǹkan tuntun ọmọ tuntun tí ẹ tẹ̀ bí nínú yọ ọmọ tuntun ọmọ tuntun lélẹ̀ aa ah, sẹ́yìn náà bá pẹ́ láyé yóò tún fẹ́ pa lójú yín ìnáli jẹ̀bi ìdáyé ní ìdáàmú sàwùláyà alájẹ̀bi ìdí àdínàyà awúlídìbílà bóun ti lọ tí ń bọ̀ gbogbo tí ń lọ lé lórí ni yóò mọ̀ sún ọmọ ogbó ni tiwa náà ń tán lọ́ńbẹ́ nìyẹn kọ́nà jẹ́ ọ́ tán lórí dáadáa wọ́n láti tóbi rẹ̀ wọ́n láàánú rẹ̀ àánà kò sí ọ̀sọ́gbọ́ntọ́ ọ̀fẹ́ inna sẹ́yìnlá ìdá balagàlì àjàǹtà bá kọ́kọ́ lẹ ẹ kó lẹ gbọ́ agbára bá dé yọ kó agbára dé yọ sí di agbóró tó máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ à ìyá àgbàlagbà àgbàlagbà ọdún tí mo ó tún lókun sí ọ̀ ń tara rẹ̀ jẹ lè ẹ mọ̀ máa ń jẹ̀ tó lè kó yóò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ẹlòmíì bá dọ̀ sí inú rẹ̀ ó bà bàjẹ́ pé ah, mọ̀mọ́ egun yìí kan ti ó ti rún díẹ̀ díẹ̀ áà ah, yọba ti gbẹ rún bí bó ah, ọ̀ntàrà rẹ̀ jẹ́ bó ṣe sí bí méjì lèyàn fi ń lọ́ra wọn náà láti jẹ́ láti bò ti dáyé <laughs> kò sí tọ́wá ti ń lọ́ra wọn borí kí ara wọn ti ń lọ́ra wọn ń gbó lọ́nà kèékọ́ máa dààmú pé àà ah, ah, wọ́n ti ní kí ní kẹlé mú mi àà wọ́n ti ní kí ẹ̀ tí ọ̀ tí wà látọ̀ wá ń ti yùn lé àjọ padà sọ́dọ̀ ọ̀ntẹ́ kó múra títẹ́ nìtumọ̀ ìtẹ́ rí òǹgbó ọ̀nfẹ́ kú yẹn ṣùgbọ́n kí ni ó ṣẹlẹ̀ tí ọ tó fi kú ọlọ́yìn lọ́mọ ẹlòmíì naturally náà ni àwọn nǹkan náà ni ọmọ kọsẹ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan ọmọ kọsẹ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹlòmíì ojú ni ọkọsẹ́lẹ̀ dọ́dọ̀ tiẹ̀ ẹlòmíì ojú ni ẹlòmí ọ̀rọ̀ sísọ ni ibi tí kálukú bá wọ́ sí ń bọ̀ bá dàgbà ẹ̀ ọjọ́ra wọn bí kálukú náà sì ní ṣe ń lò sí àwọn náà kò tún jọra wọn náà so pé alọ́fẹ́ ṣe kí nígbà bá sọ pé àti ìjọba yìí ló ti ń ṣe ọ́ ó dùgbẹ́ lọ́dọ̀ ọlọ́run kò tirẹ̀ ní sọ fún ọ pé ikú ti ń sún mọ́ ọwọ́ àmúra títẹ́ mo bá àti wọn láti ti báyìí áà kó dá kéèyàn òkú báyìí ọ̀tàn rẹ̀ jẹ ọ̀tàn rẹ̀ jẹ gèsè ẹ̀jù tọ́lọ́run ti gèsè ẹ̀jù tí ò ní gbàmọ̀ràn lọ́wọ́ rẹ̀ ń bọ̀ báyà òní gbàmọ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ láti bá tó bàbá àlọ́ gbé dọ́kítọ̀ gbogbo ayé wá ọba àbí ọjọ́ mọ pírẹ́sidẹ́ǹtì sí Buhari ò dìtò ọ̀sá ẹ̀sìn sẹ̀sán tó torí dị ọmọ ní ìdí ara rẹ̀ ẹlòmí ò ti tó bá ń tó ti lọ́dọ̀ nígbà tá ti <laughs> alájẹ̀dí ìdín àdìnàjà ahúlélí bílá ọ̀tá àtòrú ọ̀tún ọ̀tún làwọn tọ́ba ti ń lọ ti ń bọ̀ lórí nǹkan tuntun ń sún nǹkan tuntun mọ́ ogbó ni ọ̀sọ́gbọ́dọ̀ rẹ̀ dájú. lọ́lọ́run sọ pé ńdàbí kálíkì sàmáwá ti wọ̀lá àrùn wọ́pì láàfi lẹ́yìn wọn náà láàyà tí ń lè lè àgbà nípa ẹ̀dá tọ́lọ̀ ń dá sánmà àti ilẹ̀ àti ìyapa tí ń bẹ láàrin òru àtọ̀sán á ó tó ló wọn àmì fẹ́ ń bá nílà káì ọlọ́run jẹ́ àjọ wà ní ẹni tó nílà káì ẹnìkan ní ọ̀sẹ̀ operation lẹ́yìn kejì ah operation ah wọ́n ní wọ́n gbẹ kí wọ́n máa kọ́ máa jìmọ̀ kí á ní àá ah, ní ìsìn tó là àkọ́kọ́ ẹni ọ̀sẹ̀ operation ni àbọ̀ ní ọ̀jẹ̀ kan àwọn kan ti ṣe tí ẹ ti kó ń bẹ àwọn kan ṣe wọ́n kú bẹ̀ kí láàrin wàhálà tẹ́rẹ́ ọ́ àká ìfàtẹ́sàn bára rẹ̀ láìsí pé ṣùgbọ́n ti dé gan fún ẹ̀wọ́ bó ti para rẹ̀ bára torí kó ní gbàgbọ́ òdodo àìní gbàgbọ́ òdodo ọ̀pẹ́sẹ̀rà wọ́n lè kún lórun kọ́ mọ́ jìmọ̀ yẹ ọ́ tí mo fẹ́ tẹ́ wá kún lórun lè jìmọ̀ ẹlòmíì kọjá ìkàtà tó kún lórun fún àìlú sókè òjìmọ̀ àbí ọ̀tọ̀ bọ́lọ́mbá ní ẹ̀mí sísẹ́kù yọ sẹ́kù ọlọ́ba ti ní ẹ̀mí ò ní sẹ́kù mọ́ ìkànnì yẹn náà ó ti wàhálà kú ni ẹlòmí ò ní òpin ìrìn àjò gbogbo náà kọlọ̀ ń fún aláàbò dáadáa ọlọ́ni alẹ́bí iná yẹ fi kúrú lọ àkíyà ń kúrú dáa àwọn ẹni ọlọ́run làwọn tó ṣe pé wọ́n máa ń rántí ọlọ́run wàhálà junubihim àbí ẹgbẹ́ àti ẹgbẹ́ fi àlélẹ̀ wa yatafakkaruna fi khalqi samawati wal ard wọ́n máa ń ronú pa ẹ̀dá tọ́lọ ń dá sánmà àtìlẹ̀ pé ọlọ́mọ tó bí pọ́ Rabbana ìrẹ̀ olúwa ọ̀dá àwọn akíní ìlàsàn subhanaka mímọ́ ni fún wọn ọlọ́run iyyaka na'budu yẹn ìbáàdà ní tẹ̀sí kéèyàn fọlọ́wọ́n bá àlekè ọlá mọ́ fatina ada abana ìsì àánà nìyẹn ẹ̀yà kaná sẹ̀rẹ̀ yìí ọlọ́run kí a sọ́wọ́ kó bí ìyá náà ó rọ́bánà ìyá olùtọ́jú wa ìnáka máa ń tún kílì náírà bàkọ́dé àtúnṣeyìnà ẹ̀tọ́ ọba jẹ́ ọkọ̀ náà ó ti dójútì ọlọ́mọ dójútì wà láyé àti láyé kìyàwó ìdójútì ni gbé ẹ̀bá ti á náà tó wá wà jẹ́ náà kò lè yẹ kó kọ́ ọwọ́ kó ti wọ náà tó àìjẹ́ ó ti kọ́ wọn tó tó bàjẹ́ náà lójú ti la yìí. inú àjọ àwọn ẹni ọlọ́run ni ẹ ọlọ́run dákun mọ́ dùdú tù wá láyé àti lálẹ́ kìá wọ ọlọ́run tó bò wá láti rí lórí àwọn ẹ̀ṣẹ̀ wa láyé mọ́tà wa bò wá láti rí náà níjọ́ mi àti kìá mọ́ ọ̀sán àbójúkò fún wa ọlá àti tòbí ọlá àná rẹ̀. ربنا إنك من تدخل النار ìrẹ Ọlọ́run ẹtọ bá jẹ ọwọ iná fàkọdé àkàtà yìí ta hù kò sí dójú sí yẹn ọmọ alẹ ọgbà ọlẹmi iná mi àrùn sọ kò sí alárànṣe kankan fáwọn alábòsí èèyàn àwọn tí wọn ń ṣẹbọ. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا إياك نعبد nìyẹn. ìrẹ olùtọ́jú wa dájájá wa gbọ́ olùpèpè kan tí ń pépè lọ síbi ìgbàgbọ́ òdodo náà lànàgbọ́ Muhammad sallallahu alaihi wasallam ìpè ẹ̀yà nígbàgbọ́ sí ẹni tí ń ṣe ìtọ́jú fún yín fa amanna fa nítorí pèpè tó pè wáyé amanna anígbàgbọ́ sí wọn lọ́rùn Rabbana faghfir lana dhunubana ìrẹ́ olúwa wa tọ́jú olùtọ́jú wa yà sàmójúkọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa ọkà fẹ̀rẹ̀ àná tẹ̀yí àtinà àwọn àtìsẹ́ wa bá wa parẹ́ wọ́n tàwọn afọ́nà màálẹ̀ abẹ́rọ́ wọ́n tà gbẹ̀mí lẹ́mí gbẹ̀mí kù lára wa pẹ̀lú àwọn ẹni rẹ̀ jẹ́ wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọlọ́run dákun sí àjẹ́ wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ẹ̀ bá wà pẹ̀lú ẹni rẹ̀ láyé ọmọ yìí tọ́lọ̀ ń dẹ fún bọ́ bá já sáré àwọn èèyàn fún yẹn wọ̀ pé ha àtẹ́lú bàbá ìfún bẹ̀rẹ̀ ayé tọ́lọ̀ ń mọ̀ wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ o rọ̀bánà wà á ti náà máa wà á ta náà alárùsùlìkà ìrẹ́ ọlọ́wọ́ bá wà ìrẹ́ olùtọ́jú wa máa fún wa ní tó ṣe ládéhùn fún wa lórí àwọn àna ànábì rẹ wàlá tó kù sínú yawmal qiyamati má dojú tì wá níjọ́ àjíǹde innaka la tukhliful mi'ad ìrẹ́ ọlọ́run ọjọ́ ẹni tí èjà pa àdéhùn o so kọ́lọ̀ náà kọ́sàmù sàmù kúrò fún wa ọ̀là tìwọ́lá nù tá a fẹ́ lò mẹ́yẹn ní agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rìndínlógún yẹn ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn adíyẹ̀lì màkúrà tó wà nù Kùránì àti hadith ọ̀ ń sẹ́yìn lọ síbi iyyaka na'budu wa iyyaka nasta'in fífi ìbáàdà rinlẹ̀ àti títọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá. àwọn abọ́ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹtàdínlógún òun náà ní pé dáwòrò fàáàlù fi kọ̀ọ̀bù lè ìbàdàn ìjà kà dáàbò táǹsì ìpínlẹ̀ ọlọ́run lẹ́nìkan láàmú ẹ̀sìn a lè sin tó sọ ọ wà kọ́lọ̀ ọba àdìgẹ́ lọ́fẹ́ wọ̀gbà kọ́lọ̀ tó kọ́tẹ́ ọba ìbàdàn wa. àníyàn ipe tí mo fẹ́ ṣe rèé kókó ni lórí ìtẹ́wọ́gba ìtẹ́lọ́wọ́ ẹ̀dá sọ ọ̀dàníà ọlọ́run lórí ẹ̀ àbọ̀ ọ̀dàníà rẹ̀ alẹ́ ìkìlá kọjẹ́ pé ọlọ́run bá nìkan ṣoṣo ìlọ́fẹ́ ti nǹkan fún kò sí tí a rí mi gangan bẹ́ẹ̀ ò gbé òfin tẹ̀dá kankan fún ọjọ́ ẹni tó ṣe pàtàkì tọ́nà òfin gba ẹni tó sí nítorí ìgbò ẹlẹ́ẹ̀kẹta onáà ni wọ́n ń mú tààbà sọ tẹ̀lé ìlànà tọ́nà ń gbé kalẹ̀ kọ́rọ́ọ̀rùn kọjá kí wọ́n nìkan náà ní ọmọ kan máa forí rò wípé báyìí ló ti yẹ ká ṣe lọ báyìí ló ti yẹ ká ṣe ìbáàdà báyìí ló ti yẹ ká láti ẹ̀tọ́ náà rárá o tọ́ba yìí kí ọpọlọ wa yìí nìkan tó ọlọ́run ní ránà bí ọlọ́run kankan ọlọ́run ní rusulan mubashirina wa munzirin li'alla takuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul ọlọ́run ní àwọn ànábì ọlọ́run tá ara wọn ti ní mọ̀báṣẹ́rì ìdáwà bèrè wọn wá fún yín lóòdù kí wọn ó sì wá ṣe ìkìlọ̀ fún yín lórí tí ọba tí ọ̀dá lẹ́ aláàtàkùnrin náà ti aláàláyé fẹ́jú àtúntò àdàrúntò kọ́mọ̀ jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan yọ̀ wá máa wá àwọn àwùjọ ń jẹ̀bi láì kí á ìwọ ọlọ́run tí mi ní ti tiẹ̀ sí tó wà kankan sí a àmọ́ àmọ́ tó ń tọ́ yá ẹnì kankan ò ní rí àwáwí kan wájú ọlọ́run lálẹ́ kí àwọn. báwọn ànábì ọlọ́run bá tún lọ tán àwọn múndírù àwọn olùkìlọ̀ tó ń bẹ láàrin yín tí wọ́n gbọ́wọ́ látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run tí wọ́n jogún ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé àlèkúlà máa wọ ọ̀rọ̀ sákòlì àǹbíyà. àwọn onímọ̀ àwọn ní ajogún àwọn ànábì ọlọ́run àwọn onímọ̀ tí wọ́n mẹ ẹ̀kọ́ tí ọba ti mọ̀ dáadáa ológun kan tó jẹ́ o tó tún lè fi lọ bàbá mọ̀ síbẹ̀rù ọlọ́run sí bẹ́ẹ̀ yọ mọ̀ sàn yín jẹ ní o gbogbo ntọ́mọ yọ mọ̀ fi roko fúnlé ayé ẹ̀ al-ulama warasatul anbiya àwọn onímọ̀ àwọn ní olùjogún àwọn ànábì ọlọ́run wa innal anbiya lam yuwarrithu dinaran wala dirham wa innama warrathu al-ilm famani akada wo akada bi habdun wa ìtí ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé àwọn ànábì ọlọ́run tẹ wá rí kìí ṣe kówó kan ní ẹgbẹ́ kalẹ̀ ọ téèyàn ó jogún o kìí ṣe dínárì owó pọ́ǹjọ́n wàlá dirham kìí ṣe owó sílẹ̀ o wà innama warrasu al-ilm ìmọ̀ ni tí wọ́n fi ilẹ̀ ìmọ̀ ìmọ̀ tọ́lọ̀ ń fún wọn iná làwọn èèyàn kan súnmọ́ wọn tí ẹ tẹ̀ bá tí ẹ ti gbogbo ẹ̀dọ́ pé wọ́n kọ oyé wọn wọ́n tún lè tara rẹ̀ mọ́ èyí tí wọ́n sọ ìdájọ́ ọlọ́run lórí ẹ̀. ànẹ́bí wọn sọ́rọ̀ láàrin ọ̀sán wọn sọ pé ẹni tó bá gbá ìmọ̀ yẹn mú à ìpín ìrìn ìjẹ́ ilé ajé tó pé pérépéré ìlú ti mú un bàbá àmàdù ó dá bàbá àmàdù mọ́tò bàbá àmàdù ilé nǹkan ńlá tí ó fi lọ́kàn balẹ̀ tí ó dúró dúró tọ́lọ́ láyé àtẹ̀lẹ̀ kí á ló ti wà lọ́wọ́ rẹ̀ olùdá mọ́tò àti níwájú onímímẹ́ẹ̀sì onímímọ̀ àti ìbẹ̀rù ọlọ́run àtàwọn ọmọ wa náà kọ́lọ̀ ń kó sí wọn lónímímọ̀ wọn wọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ àníyàn jẹ́ tó ṣe pàtàkì lórí ìbáadà láti mọ èwo lọ ṣe níbo ṣe dé ikhlas kó o ṣe ń torí ìtọ́lọ́m ọjà kókó tí ọjọ́ níláàdá alimusaba kó o ṣe kó ní ìbámu sí bọ́lọ̀ ń ti gbé kalẹ̀ ní ìjọkọ́lọ́ ọba àdìkẹ́lá kọ́tẹ́wọ́ gbà wò. àfa àwa ibn al-Qayyim al oníláyà fún ilẹ̀ abudu mutahakki kan bí iyyaka na'budu illa bí àtìlẹ́yìn àbùmẹ́ inú kọ́yìn òṣèkìrà kan à ń pè ní madari ju sáàlì kì í bọ̀kìlì bọ̀kìlì báyìí ìdí mẹ́ta yìí lórí mọ̀násílù àwọn èèyàn mọ̀násílù iyyaka na'budu wa iyyaka nasta'in nítorí lẹ́nu àwọn ikú oríṣiríṣi oríṣiríṣi tọ́wọ́ ìjọ máa tẹ̀ látara ìyá kan náà lọ ìyá kan náà madariku sàlìkì fi fi máàlìfà tìkìnì ẹ manazili ìyá kan náà lọ ìyá kan náà sẹ́yìn àbí nǹkan báyìí ó sáré sí kíra ẹ̀ madariku sàlìkì ìdí mẹ́ta ọ sọ̀rọ̀ tó pọ̀ lórí ìyá kan náà lọ ìyá kan náà sẹ́yìn ọwọ́ à ń sọ bẹ́ẹ̀ yìí pé. ẹ wọ́n sọ ọ́nù tẹ̀sílì kọ́yìm tí wọ́n kó jọ fún ọ́n sọ ọ́nbẹ̀ yìí pé ìpìlẹ̀ méjì ọgbọ́dọ̀ kéèyàn tó lè gègé níbi ìyáàkà náà abu ọjà àkà náà sẹ́yìn ìpìlẹ̀ méjì kan gbọ́dọ̀ wà fún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ mutaba'atu rasuli sallallahu alaihi wasallam kéèyàn ọ̀sẹ̀ ìlànà sálẹ̀ mú wa lórí tó bá fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì kọ́wá jẹ́ ipe torí ìtọ́lọ́ǹtọ́ fẹ́ sìn ìnìkan náà ló fi se nǹkan yẹn fàhádà tàkìkì ìyá gàdá ó ní tí ń jẹ́ pé ìyẹn fi ṣe ìyá gàdá gbùdù ìyẹn péré yẹn ọ sọ̀rọ̀ débi wípé etí ó di sí tàwọn èèyàn lókùgbà tí ẹ bá ti ń tẹ̀sán ìtumọ̀ ìyá gàdá gbùdù etí rẹ yóò di sí ti àwọn èèyàn

àfa àtò ìlú ẹlòmíín tẹ ó ti ń jẹ àfa àbọ̀ ní ìsìlẹ̀ ti sáàsì tẹ bá ní ọkà àtàyà fún ẹ kí a lọ á sì mọ̀ mùsù láti jẹ tó bẹ́ẹ̀ bá ní ó yọ ò sí ó sì nǹkan mi kò sí ò sí rárá kíkà sí ìbádà ojogún

àníyàn tó dá ń bẹ fún wọn ìkíláàsì ń bẹ fún wọn ṣùgbọ́n ìtọ́fẹ́ ṣe ó ti gbé gbájú kọ̀tẹ́lẹ́ tọ́lọ́run lórí ẹ̀ òun náà ó pòfo òdìkejì tiẹ̀ ẹni tó ṣe yí pé ọ̀tẹ̀lé òfin ìtọ́fẹ́ ti correct ṣùgbọ́n kò sí ń torí tọ́lọ́run òun náà pòfo ìyẹn yọkan lọ́wọ́ atẹ́kù tọ́jọ́ yìí pé ó ń ṣe tó ń ṣe ní ìbámu sí òfin tó jẹ́ kó torí tọ́lọ́ nìkan ní ti ń ṣe. àfáà ibùn kan yìí sọ pé àwọn ẹni àkọ́kọ́ á lò lè lè kíláàsì nínú màbúdù wọn nínú sàbà àwọn tó ṣe yìí pé wọ́n ń tẹ̀lé òfin tọ́lọ́ ní bó ṣe gbé ìbáàdà kalẹ̀ wọ́n ti jẹ́ pé orí torí ọlọ́run nìkan ni wọ́n gbogbo àtàlà ọba ṣe jọ wà nù hadith táwọn ṣe ìtọ́ wà nù hadith ò lè tí ì ṣe tán ò lè tí ì lórí ẹ̀ kí ló tún wà sàlátù fàájì kì sàlátù tún jì náà jáwàrà tó máa kí ni gbogbo ọ̀rọ̀ àwọn gbólóhùn tí ọmọ tí ọmọ lórí sọ ọlọ́jà ògbé ọjà ká ẹjẹ́ àwọn ẹwà lọ́jà wo ni ọ̀sọ̀ bẹ́ẹ̀ yọ da yọ ta fún ẹ àkíní ìdẹ́ da tí ó mìíràn bàbá tó mú mi lò gba ilé ìgbẹ́ tẹ wá mú iná tó da ó ti pa ó ti rí pé owó rẹ̀ ọ̀rẹ́ ká ti wọ̀ <laughs> bóòlẹ̀ nìkó ti wá hun sọ̀rọ̀ láti ìgbà tí ọ̀dọ̀ pé kọ̀dà yóò polówó sí náà ní lóbi nígbàgbọ́ náà láti òsì èèyàn lẹ̀ òsì ìjọba tó ń tọ́jú ẹ̀sìn ọ̀sáfà ńlẹ̀ lọ́fà gbóná ń tẹ̀sí ẹ̀ tíjọba bá ń bẹ ní oní ọ̀mẹ tí ń jà bá òun náà ni ó sì tún mọ ọmọ nítọ òun náà ni ó tún mọ pa àwọn tó yẹ sáfà lẹ́nu mọ́ pé tó ẹ bá sọ ẹlìmọ ẹ̀wọ̀n lọ ń lọ ọbẹ tí wọn lọ jẹ ṣùgbọ́n kò sí kálukú náà ní ọmọ péré láàfáà. yọ ma wí láwà ní káàkiri kéèyàn máa fóun ṣe ẹ kí ni ẹ ń ṣe yìí ẹ lọ sí ẹsẹ̀ rẹ fún wa àbí tí ẹ jọ mẹ́ta náà ni wọ́n ti tún lù mí nínú rọ̀bọ̀dá láàárọ̀ ń sáré fẹ́ fi jọ sáré ní sàrà ń bẹ fi jọ ní àbáwọn sàbí wọn èsì ìlú bá ń tẹlẹ àbádélé wọn bá ń tẹlẹ wọn wọn ti introduce mi wọn pa àwọn òrìkà náà ni dáhùn bàbá wọn jọ wọn òrìkà wọn pa àwọn ó ní àwọn tó fẹ́ pé alùlé ìkìláàsì lil ma'bud wal mutaba'a àwọn tó ṣe pé wọ́n ń tẹ̀lé òfin tọ́lọ́n bíi ìbáadà wọ́n sì mẹ́ẹ̀tì yẹ fún ọlọ́run àwọn náà ní hum ahlu iyyaka na'budu haqiqatan ọ̀rọ̀ mẹ́fọ́ yìí ni ó ní àwọn gan-an ní àwọn tí wọ́n ní iyyaka na'budu ẹni tó bá yàtọ̀ sí wọn kí káńkà ló àti àná kì ó ní fa àmàlùhún kúlù ha nílá yóò àkàlà wà àkàlà lòún nílá gbogbo ṣe wọn bá tá òun ní nǹkan mìíràn kí wọn rò lọ tí ọba ti ní lọ́nà ọ̀nà báyìí wọ́n jẹ wọ́n jẹ wọ́n jẹ ẹ̀tọ́ bá fẹ́ fún nìkan tó bá jùmọ̀ pé tó fẹ́ fún yọ jẹ ìhánà fún lórí massage ọgbọ́dọ̀ fún lásìkò yẹn yọ jẹ ìrànlọ́wọ́ fún lórí massage lórí bàjẹ́ ọgbọ́dọ̀ fún lásìkò yẹn ẹlẹ́fẹ́ sí ìnáwó ìdánwò tẹ́ẹ̀sì àwọn kan ó sì fi mọ tí ń bẹ̀ ó dàbò ti jẹ́ kó jẹ́ pé ńtọ́ fẹ́ fún lówó tó fẹ́ sí ìnáwó kò ní mọ̀ tì kì í sì mọ̀ tì ṣùgbọ́n kò ní kóra rẹ̀ ń dànù kó fi dí àwọn míì lọ́wọ́ pé wọ́n mọ̀ mọ̀ tì kì í sàtìkò yẹn lọ́rùn lọ́wọ́ bí wọ́n bá ti lòó tán ọ̀ṣọ́wó rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ìnáwó lèmi fún yẹn lówó ẹlòmíì ẹ̀yìn ìnáwó ni fún lówó lórí pẹ́ ìṣe tọ́lọ́ ni ara tó ẹ̀sìn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni pé kọjá pé ń tẹ́ ẹ̀nà sí kò ní lẹ́sẹ̀ ni ṣe ń tọ́wọ́ àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní kọ́ lọ fún ẹni tó fẹ́ sí ìnáwó tọ́jà kékeré ni fàsáàdì ni àwọn kan mú ti mẹ́ báwọn kan mú ti mẹ́ ìṣẹ́yìn kàró jire àwọn owó òtí ọwọ́ abẹ́ ẹ̀kọ́ tó lè kà wọ́n tán owó rẹ̀ náà wọ́n fi ra àmàlà wọ́n fi ra rẹ̀ tí wọ́n fún ọ jẹ́ àwọn obìnrin tí wọ́n wọn gèlè wọ́n gẹ nítorí pé ẹ fẹ́ kó lè ba láàrin ibi báwọn kan ti ń ṣe ẹ lọ gba họ́ọ̀lù ó tún wáá di àṣà nígbà tí gba họ́ọ̀lù wọ́n sọ lóun lé ní wọn ní mo rọra fún yín tẹ lọ́ọ́ ọlọ́run bẹ́ẹ̀ ti dẹ́bi dúpẹ́ ronú sí gbogbo ń tàn ṣe dáadáa tọ́ba ti àtó ti àtó àwọn sáàtú wọn máa ṣe lọ́la bẹ́ẹ̀ wọn àwọn ilé àwọn náà wà múra tí wọ́n máa sáàtú wọn mọ́ ọ́lù àwọn wà mú wọn máa ha wọn máa ha oúnjẹ ajáde báyìí àwọn ajáde wọn máa ha fún ọlọ́kọ̀ tí wọ́n mọ̀ rẹ̀. kódà olórí yóò tún wà nù ọ́lù tí wọ́n máa ṣe tiẹ̀ ẹlẹ́ yóò tún máa ha oúnjẹ tó sórí ilé rẹ̀ wá ní iṣẹ́ ń ṣe àbí gbogbo wà wá wà nù jẹ̀lì bàbá ọ̀wá tó ń ha oúnjẹ báwọn tiẹ̀ wà nù họ́ọ̀lù olórin náà ti tó ń bẹ́ẹ̀ tó ń náà tó tiẹ̀ ọ̀wá nítorí àbúrò rẹ ní ìsìn nǹkan ẹ̀yọ́ ọmọ àjá rẹ kan ní ìsìn àǹtí ní ìsìn ọ̀dá ní ìsìn fi fáwọn fi jẹ́ àbúrò pé gbogbo ayé yìí ẹ̀ ẹjẹ́ kẹ́ nìkan fẹ́ fẹ́ ìyàwó mi oúnjẹ tí ó gbé sí gbogbo ọjọ́ gbogbo ọ̀tọ́ wá mọ̀ fún wọn lùdí one thousand láti ọjọ́ ìgbà sàgbà kódà nílé jẹ́ tán yóò fi pamọ́ ní okùn ní ìdálẹ́ lẹ́ẹ̀kan náà torí owó rẹ̀ gbọ́dọ̀ pé bísínẹ́sì ni ìtọ́rù sọ ìmì tí a ti mọ̀ pé kàn jẹ́ ní kó sì mọ́ lọ sí táǹkì gánbẹ̀ nílé pé yóò tó á bùn fún five hundred one thousand mélòó lẹ́rí lágbo ilé wa mélòó lẹ́rí mọ́sálásí tó bá di pé afẹ́ wa ṣe ìnáwó kan gbogbo ọ̀mì yóò mọ̀ ẹnìkan ní àwọn bp òun wò ní ọ̀sẹ̀ ọ̀rọ̀ òní mi o ó ní àwọn eh, kíní blood pressure òun wò nígbà ló ti ga ibi one fifty two over ninety àbí kìíní ninety three lójú kí ló ń kankan àwọn ikú nǹkan ti ìyàwó òun sẹ́ẹ̀ mọ́ni bóyá kò sùn dáadáa àwọn sì ṣe <laughs>

tó jẹ́ pé ìjà kàdáàbù ló yẹ kó máa dà wá láàmú lónìí ọlọ́ọ̀ ìwọ láti ìwọ láti ìwọ láti tájú àkúgbè àtẹ̀yìn sẹrimóni sẹrimóni kọyẹmí kọyẹmí èwo ní káàkiri ẹ̀ máa ṣe náwó tí ò ní nígbàdéke pé yìnyín ti ń bọ̀ rè fìtínà ló kó bára rẹ gbogbo yẹn lápè fìtínà burúkú ló kó bára rẹ pèèyàn mẹ́wàá pèèyàn ogún pèèyàn táàtì ẹ̀ ń tí ọba tí níbi tẹ́yàn kọ̀ mọ́ wàá o bí wọ́n ti ń ṣe lamẹ́ríkà nǹkan nǹkan nìyẹn bí wọ́n ti lajú

ìlòdè tí ò sí yàn lọ́nà bí mo bá sì ń ṣe tèmi ìrànwọ́n tẹ́ pé kọ́ wá tíráfù wà ní ìpè ọ́ tí n bá lọ kú ojú ọ̀nà nǹkan àbí ọ̀nà lọ kú ojú ọ̀nà ẹ wà pé torí pé nìkan bẹ́ẹ̀ ti súnmọ́ ọmọ ilé ikú kò kú torí kan lọ sí wáàtí nílùú mi fún ọdún ọlọ́mọ ti gbàgbọ́ rẹ orí ìjà àdùlọ́wọ́ àti tẹ̀sán ọlọ́run lókulè. torí pé wà bọ́ jẹun ń jẹun five hundred ń bọ́ ní two thousand lórí ẹ̀ ní wà kú láàrin ojú ọ̀nà ní wà pé ìyàwó gan lọ mú ìyàwó látòkè tí ẹ sọ pé yóò délé mi ètò ọlọ́mọba ni ó délé mi ọkọ̀ dúpẹ́ wá mi ti mọ ẹlẹ́jẹ̀ lásán nígbà tó lè kó ń ni tí ò sí mo fẹ́ ayé mi sí nǹkan tó wúlò mùsùlùmí gbọ́dọ̀ mọ bí ó ṣe lo àsìkò rẹ̀ ọwọ́ ọmọ bí ó ṣe lo àsìkò rẹ̀ lè tàṣe oríṣiríṣi ìbàjẹ́ táǹṣe lórí pé àfẹ́ ṣe ìnáwó ṣùkọ́lọ̀ ń dáàbò kọ́ ṣe o ọlá àti tó ọlá àánú rẹ̀ so afọ́wà àwọn àwọn tí ẹ ń lọ gidi ọ̀rọ̀ wọn tí wọ́n bá àmọ́lù ó kú lòó lèlà iṣẹ́ wọn tí wọ́n bá ṣe nítorí tọ́lọ́ ni àtọ́ òhun lèlà tí wọ́n bá fún yẹn ní nǹkan nítorí tọ́lọ́ ni tí wọ́n bá ti ràn wọ́n lórí ìbàjẹ́ ń fi nǹkan wọn á bò ní. bí wọ́n bá ń dáwó fámìlì dáwó fún ẹni tó yẹ kó ní bùkátà sówó ẹni tí ò ní bùkátà sówó tó lówó jù ọ̀lọ́ owó lọ́fẹ́ máa dá fún ẹni tí ó ṣèbàjẹ́ owó lọ́fẹ́ máa dá fún àǹfààní wo lọ́fẹ́ jẹ́ mbẹ́

ìyàwó òlòlónú ẹ̀tẹ̀wáàtì afá ojú kí ń káwọn èèyàn wà wọ́n láwọn fẹ́ jẹ́ ìṣẹ́ òṣèlú mẹ́wàá ogun wákàtí méjì tẹ̀lé mẹ́wàá kẹwàá tó nígbà mẹ́wàá tó ń kọ́ abẹ́tàjẹ́ tí ń kalẹ̀ lọ. yóò tún wá jẹ́ pé ìyàwó ti foyún kùn ẹ wà máa pé wọ́n ti jẹ́ ákídù kan tẹ̀ sọ́ọ̀ mọ́ ń pa tẹ̀lé àlè tí wọ́n bá ti ṣùgbọ́n tẹlifíṣù ìdìlíṣù tẹ gbé kalẹ̀ wá ń gọ́ níta ẹbí ń rú àwọn èèyàn lójú tí òfin ní mẹ̀sìn ọlọ́run nígbà bá tó wá tó sọ pé mo múra kankankankan sí lẹ́tọ̀ kan ojúṣì mi ojúṣì ń dá mi ìlú mo lóko mi ìyàwó ti wọ́n ti jẹ yáfi wọ́n ti gbà báwọn ti jẹ yáfi ó sì bóyá ó kú kí á lè pèsè sílẹ̀ ni wọ́n ti lẹ́tọ̀ kí wọ́n ti lẹ́tọ̀ mí yẹn ti ti wòlú náà níbi tó yẹ kó ìyàwó wọ́n

ọlọ́run kọ́ máa kọ́ àmàtì wà má ní ọ̀hún lílà tí wọ́n bá kọ́ fún yàn ní nǹkan tí wọ́n ní fún yàn ní nǹkan yọ jẹ́ torí tọ́lọ́run wà ó gbòhún lílà tí wọ́n bá nífẹ̀ẹ́ yàn yọ jẹ́ torí tọ́lọ́run wà gbógùdù hún lílà tí wọ́n bá kórí ìyá èèyàn yọ jẹ́ torí tọ́lọ́run ọmọ iye ìjà tí ń bẹ́ ń tó di hangi tó kọ́ fàmùhàmọ́látòhún zọ́ọ̀yìnrà ń wà bá tínà lìwájú àbá ìwàdà ìbáwọn èèyàn ló pọ̀ ìbáwọn transact pọ̀ àtẹ̀ntó fojú àtẹ̀ntó pamọ́ yóò jẹ́ nítorí yíwá jẹ kó torí tọ́lọ́m lọ́nà ìwé kò mú àìmọ̀kan kó fúnra rẹ̀ kó rí oúnjẹ àláàyè látara rẹ̀ àtìnáwó tó bá lè ṣe fọ́mọ mùsùlùmí látara rẹ̀ kò torí tọ́lọ̀ lọ́rùn tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ òṣèrà rẹ̀ o tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ òṣèrà rẹ̀ tó o bá kan disappointment lójú ọ̀nà tó rí ń tọ́ ń fẹ́ ìbànújẹ́ rẹ̀ ò ní pọ̀ tó wáyé pé torí tọ́lọ̀ lè lọ ṣùgbọ́n tó wáyé pé torí ayé lè lọ ìbànújẹ́ wà dé láìpàtẹ́sán máa tì wọ́n lé wọn àtúnkẹ́ àní kékeré ní ọ̀rọ̀ nígbà wípé gbogbo èrò rẹ̀ pátápátá ní pé kọ́ gba sàtífíkẹ́tì tí ọba ìṣirò gbà ó ti bàrìn àjò rẹ̀ yẹ ṣùgbọ́n wọn tó torí tọ́lọ́n lọ tó bá ti jẹ́ kó wà ní àkọọ́lẹ̀ tọ́lọ́n kọ́ gba sàtífíkẹ́tì ó gbà tìrọ̀rùn tìrọ̀rùn tí ọba ti gbà tó sì gbà á mọ́ra tó wọ́ ọlọ́run torí yẹn náà mẹ́kú lọ wọ́n ló jẹ́ rí sàtífíkẹ́tì gbà ọ̀nà àbáyọmí ọlọ́run ṣe fún ọ tó àbẹ́yìn tọ́lọ̀ wá gbàdọ̀ mú mi ní òdodo nìyẹn tọba ti kan ti ti dapẹ mẹẹdi o ti di gbẹkú lọ ìdèkú lẹ́yìn làwọn afáàmì sọ pé ká ipa tẹsán tó mú mímìlì yóò ti mú káàdùn ní gbàgbà yóò ti mú káàdùn ní gbàgbà àwọn Yorùbá náà máa sọ pé àjẹ àbí ìgbà gbọ́dọ̀ ọ̀dọ̀ àwọn afáàmì máa rí gidi tó wọn ti máa wí náà ẹ dáhùn ẹ. àhẹ́ àjẹtọ́ bá ti délé àbọ̀ kiri bídé sí yẹ ọmọ agodo rí ọ̀la ọlọ́run ní pa yẹn ọlọ́run ní pa lọ <laughs> bá wá sùn yóò gbà bí ara àfa ìdòdò ọlọ́run <laughs> láti pọ́nmọ́pọ́nmọ́ <laughs> ẹ wàá sùn náà nílẹ̀ ìlú àgbàtọ́ náà abẹ́rẹ́ ẹ̀dín kó ẹ̀gùn sójú ọ̀nà fún àdúgbò ọ̀sálọ̀ náà àlọ́sọ àtàwọn ọba mìtì lójú ọ̀nà ọba rẹ́gùn lójú ọ̀nà àdéhùn sáà bá tún wáyé sí pé kí wọ́n lọ wò lé kété òsì tí ọ̀wà ààrí ààrẹ tó rẹ̀ sọ́lọ́ ńlá rẹ̀ wọ́n á ah, àti bí islamu ṣe nílé ó sì ní tẹ̀kẹ́ ẹ̀ tó wá bẹ̀ wò sára àwọn ọ̀yà kó o fi kókò kókò sójú ọ̀rẹ́ torí pé mùsùlùmí ó ti gbà ń sọmọ́ra ọlọ́run ti mọ tó fi tiwa kó tó dà bẹ́ẹ̀ torí ẹ̀ náà ló fi ti ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni wànáfúnṣe ń wà máa kàwù àhá fa alẹ́ àmà ha ojú rọ̀ ha wọ̀tẹ́pẹ́ wá ha kọ́dí afúláhà ǹzàkà ha wọ́kọ́dí sáàbà ǹdàkà ha wànáfúnṣe ọlọ́run bá búra pẹ̀lú ẹ̀mí wà máa kàwù àhá àtọ́lọ́nkọ́ dá ẹ̀mí níbo ṣe rí fa alẹ́ àmà ha ojú rọ̀ ha. nke ọ̀jẹ̀ kò kí ìfún ẹ̀mí ọlọ́run ti mú náà ó tún wá ara wọn àdébí ọlọ́run ó tún wá gbọ́ wọn fà jìbì fàálàmàhà fùjúrọ̀ ha wàtẹ́kọ̀wà ha ìtí ọ̀jẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ti mú ẹ̀mí a sòrò ẹ bá kọ ẹ̀mí rẹ̀ mọ́ pẹ̀lú tọ́lọ́ ó ti jèrè o lè má ti mọ̀túmọ̀ ẹ̀ nígbà táwọn nǹkan bá ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó àwọn kan alhamdulillah tó fún mi ní yimá ni alhamdulillah tó fún mi ní yimá ni ẹlòmíì nǹkan tí ń sin ní ọ̀tẹ̀lẹ̀ sí kó sì lọ títù nọ́mọ̀ títù kó sì náwó tí ọ̀nà àà bóyá ń sa nǹkan sówó lé àà bóyá ó ń gan ni ó tún wá kó bára rẹ̀ ń ti dààmú yọ wá sẹ́ kó rọ́bà rẹ̀ sàn sàn ní gidi tí mú mi ní òdodo tí ti gba àmú ọlọ́run ọ̀yà kí ni a ṣe sẹ̀rí bá sẹ̀rí àmọ́ bàbá kan jò ní wọ́n jà ní ó ọmọ méjì náà lòdì òṣìṣẹ́ ni o ọmọ òun òkun rẹ ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ náà wọ́n sì ti ń jà bàbá wọn sì ti rẹ̀ kó ó sì dọ̀ méke bàbá ẹ ti tẹ̀lé ẹ̀ tó lè jẹ́ kó òun náà sàtàlá ní nǹkankan ti ẹ̀ gbogbo sáàmì tó ń taba yìí nǹkankan. ó wà gbọ́kànmọ́ rẹ̀ kò sí níbi ẹ̀ ta adúlé ìyẹ̀wò àlílé ìdòrí ọlọ́ọ̀ mùsùlùmí kọ́fàmà ẹ̀kọ́ asáàsì ọmọdé àbíkásá tẹ̀ ní sùúrù pẹ̀lú àbúrò nìyẹn ti fi bàbá yìí lóko láti ọ̀tọ̀ délé láti ara rẹ̀ ọbalẹ̀ títí títí títí títí kejì ń ṣẹ̀ṣẹ̀ wàá pè ìgbé ìbá ìlú òun wá òun ti sáfù bẹ́ẹ̀ kankan à tí wọ́n fẹ́ fẹ́ afẹ́ ẹ̀sìn wo afẹ́ ẹ̀sìn wo kankan àti ẹ̀sìn wo rẹ̀ àti àrẹ̀ tọ́lọ́mọ bá àlejò aláṣọ fún wa pé kò ló mẹ́lẹ̀ àlẹ́ yà á fa ọ̀yẹ́bùkọ́ wájú rabbika lórí ìjà láàlíwá lè kékeré gbogbo ní bẹ́ẹ̀ lórí fẹ́ ní kíkan òjò bá ọ̀rọ̀mọbí ọ̀rọ̀mọbí títí wọ́n dé bá òrùn jẹjẹ òrùn jẹjẹ títí wọ́n dé bá ọ tolu mani ale afaan gbogbo ẹni bẹ lórí ìyẹfẹ pátá ní títí wọ́n dé bá sàjẹ ọyẹ kókó wájú rọbíkà lórí jàlá àlìwálé ìkẹrà ọlọ́ọ̀bá rẹ nìkan ní òkú ọlọ́ọ̀bá àdìkẹ́ ọlá ọlọ́ọ̀ni kúlù náà ń sin وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́ni kúlù náà fi ń da ìkọ́sí ni mo ti gbogbo ẹ̀mí pátápátá ní ọ̀tọ̀ kúrò ọ̀sọ́gbọ́dọ̀ fẹ́ dá sí ọlọ́nkeke ọlọ́lágbàlagbà kọ̀ọ̀kan lọ́rùn àsìkò lọ́lọ́run bá ti kọ fún kálukú ní ọgbọ́nà tí ó lọ náà fi ń da ti gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kúrò wàyí tó wà fa òjò rà fún yọ ọkàn pé ẹ̀sán yín fún yín lẹ́kùnrẹ́rẹ́ tó bá ni nílé ayé ẹ̀ àwọn ẹ̀sán kọ̀ọ̀kan ọgbà nu ẹ̀sán rẹ̀ ńlẹ̀ ayé yìí ó rà àǹfààní ṣíṣeré tó ń ṣe ó rà àǹfààní ẹ̀ ṣe ibi ó rí aburú ṣe ibi rẹ ó rí inú ẹ̀ nílé ayé yìí ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó dàlẹ̀ kíyàmá wà innama tuwaffawna ujurakum yawmal qiyamati ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san ọlọ́run ó ṣe fún yín tó فمن زهزها عن النار وأدخل الجنة فقد فاز ẹ̀ntọ́ lọ ń bá gbé jìnà sí iná tọ́wọ́ fi wà jẹ́nà rẹ́rẹ́ ti jèrè wọ́n mẹ́lẹ́kàyà àti dúníyà ìlà àmàtà olúgbúrú ìsẹ̀mí ilé ayé ìkọ̀jẹ́ kí nìkan ju ẹ̀tàn jẹ́ lọ áàlù ìjáàkà ò náà bùdù wá ìjáàkà náà sẹ́yìn àwọn tó ṣe pé wọ́n dúró tọ́lọ́ǹpa pé ọlọ́ọ̀nìkan làwọn máa sìn ilé ayé yóò nítumọ̀ kankan wájú fún wọn ju pé ààyè kan ta wà kọjá ń bẹ̀ lásán kìí ṣe pàápàá pa bùdó bẹ́ẹ̀ tọ́wọ́ àdúgbò yìí pé ìgbàkan ló tó kú àbọ̀rọ̀ kú bá ìgbà yìí ní kú rẹ̀ ọ̀dà sáńsọ bẹ́ẹ̀ mọ́ ìgbà kú rẹ̀ ọ̀dà ọ̀ǹtara rẹ̀ jẹ ọ̀ǹtara rẹ̀ jẹ. ṣé ibùdó kọ́ yìí ọ̀sẹ̀ yìí pé láàyò rí dúnà bìdálì kàmínà náà ti jàzá àwọn àlàáṣù kúrọ̀. ìtí wọn bá ń ṣe níṣẹ́ ní dáadáa wọn ò ní retí kankan lọ́dọ̀ ọmọ èdè ènìyàn kankan ẹ̀san pé yóò wọn ní yóò fún ọ ní nǹkan àti kó dúpẹ́ wọn ní retí ẹ̀ tọ́ba wọn tó ní wọn wọn lóhùn problem ṣùgbọ́n wá retí wọn ò retí nǹkan lọ́dọ̀ ènìyàn àwọn alùjá kàdá àwọn tó kọ́ lọ nìkan ṣoṣo ni wọ́n ń torí nǹkan O ò ní retí ìjì kankan lọ́dọ̀ a ní wọ́n á tún wọn títẹ̀ sí i tí bọ́rọ̀ ọlọ́ni tí ni ẹ máa bọ́rọ̀ ọlọ́ni tọ́wọ́ àmọ́ tún jà títẹ̀ sí wasa ilé ọlọ́mpẹ́ bí ní ọmọ sí lọ sí bòmí báwọn èèyàn kú bòmí náà dáhùn náà fẹ́ gbọ́dọ̀ sí rárá títẹ̀ sí ìtọ́lọ́dún bóò ló ti jẹ́ pé àwọn tí wọ́n kù wá sórí pé kọ́kàn wa ọmọ ọkàn wọn gan ti gidi lè jáde mọ́ kọ́lọ̀ ń kọ́ sọ àgbọ̀wà wàlá mahamada àwọn ọmọ ti sẹ́ lọ fún ọlọ́run ìyá kàná nìkan lọ́ba wọn wò ní kankan lọ́dọ̀ ní ipò kan tó káwọn èèyàn kan mọ fáwọn lé àfa àsọba ti ń mú àwọn ọmọ tí ìjà àfa rẹ ó ti ní kọ́nù kọ́ ọ̀hún ìjà ẹ̀sìn ó ti ní kọ́nù kọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀tọ́lọ́n wọ́n máa tẹ́ra wọn tó bá bẹ́ẹ̀ sìn bá yẹ tó ní tí èèyàn fún yẹn torí pé nínú pé kéèyàn jẹ èrè nínú sẹ́ẹ̀rì tí ẹ̀ ti ń lé ayé ìyún wa ṣùgbọ́n wá torí ikọ́ ọjà àfàwọn wa mọ̀ mọ́ wọn gbogbo nǹkan yẹ kí wọ́n lásìkò gbèsè ayé wọn tí wọ́n rówó bẹ̀ ọmọ abẹ́ wọn pé ìfẹ́ ah, ọlọ́run ti délẹ̀ yìí ẹ̀yin ti kan àlówó lọ́wọ́ ẹ̀yin ti yìí kálukọ́ bá lọ lọ yọ bàtíà abẹ́ abẹ́ abẹ́ abẹ́ ti kan àtẹ̀jẹ́ ọ̀pọ̀ ìdílé àtẹ̀jẹ́ òṣèlú ṣé wọ́n fínú fínú sí ni kí wọ́n bá fínú fínú sí máa ń dà láti wọ́n bá ti jẹ́ tó ayé tó ń fẹ́ẹ̀sì kó jẹ́ àfa ló fi wá rìn wọ́n ló fi wá rìn wọ́n lọ́rùn wọn ó sùúrù rẹ̀ wájú ọlọ́ ó sùúrù rẹ̀ wájú ọlọ́ kódà kó sọ fún wa pé wọ́n dáwó wọn rẹ̀ lé kí lọ́wọ́ kẹwàá fowó kalẹ̀

wàlá haraba min zimamihi min zammihi wọ́n ó sì máa ṣe tọ́lọ́run lára àwọn èèyàn ò ní jẹ́ pé wọ́n ń họ fún ìbú àwọn èèyàn àbí ẹ̀gàn wọn balikọ́dù adùnà ti láti asfáàdù lọ́kùbọ̀ ibi tí mò pé ẹ ìyá kà abudu tó bá dùn lára àwọn èèyàn ń rẹ̀ yóò fọkàn sọ́dọ̀ Ọlọ́run nìkan àwọn èèyàn ń rẹ̀ bí èèyàn ń bẹnu sàárè tí wò ní impact kankan nínú iṣẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ ni ó ti kà wọ́n sí. láyé mìkúnà làwọn dọ̀rọ̀rọ̀ wà lánàfọ́á tó yẹ pé kò sáàbà ní kan tó ń lè ṣe fún wọn kò sí ìlànà tó ṣe fún wọn bẹ́ẹ̀ náà àwọn yìí ò lè ṣe nira kankan àbáǹfà ní kankan. الله وابتغاء الجاه والمثلة عنده ورجائهم للضر والنفع منهم لا يكون من عارف بهم البتة ẹ ń bá jẹ́ pé ọmọ bí ọlọ́ọ̀bá àlejò bó ṣe gbé àwọn ẹ̀dá rẹ̀ kà kò ní àǹfààní kẹ̀kẹ́ lọ́dọ̀ torí pé tó ń fásitì kan ni nígbà ò ti ọlọ́ọ̀bá tó ikú rí ní gbogbo sí gbogbo fún jẹ́ àǹfààní àbí ìnira àǹfààní láti fún àìnira láti bali mi ń já ìní ń bi ṣáàni ni ṣùgbọ́n àwọn tí wọ́n bá mọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ṣe rí náà ni ó jẹ́ pé aláìmọ̀kan ni ọmọ ká pé ọmọ ẹ̀dẹ́ kan bẹ tó lè ṣàǹfààní kan fún àti tó lè kó nira kan bá wọn ẹ bá já àlù ìdí àkà náà àbùdù ọlọ́ọ̀lọ́ọ̀ nìkan ṣoṣo ní ọ̀fọ̀kàn sí ẹ bá mọ àwọn èèyàn ní ọ̀sọ̀ wọn kalẹ̀ sí ààyè wọn ní

gbẹ bá wà fún kí ló tó fẹ́ fi ṣe tó tún lọ sọ̀rọ̀ agbó ọlọ́run kọ́ sàánú wa. ó ní ẹnìkan kò ní bá ẹnìkan kan ṣe tí ó wà á fi ọlọ́run ti dẹ́gbẹ́ kan àfẹ́ńtọ́ wáyé pé àìmọ̀kan ń bẹ fún nípa ọlọ́run lókù àìmọ̀kan sì ń bẹ fún nípa ẹ̀dá. ọlọ́run bá àlekè ọlá ọ̀ ń sọ fún wa nínú suratul mulk ayé àkíní àtẹ́lẹ̀ kejì pé tabaraka alladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur tabaraka alladhi biyadihil àbí àwa ní ọlá lọ́dọ̀ ni ọwọ́ ọlọ́run lọ́wọ́ wa huwa ala kulli shay'in qadir ọ̀fẹ́ ràn yín tẹ́kàn sí gbogbo àjò ọlọ́ọ̀bá àlékè ọlá òun náà ni ó ní ìkápá lórí gbogbo nǹkan alladhi khalaqa al-mawta wal hayata ọlọ́run tó fi pé òun náà lọ́dá ikú àti ìsẹ̀mí lìyẹ́bùlúwà fún ọlọ́run fẹ́ẹ́ fi dáyé wò ní àsìkò tá a wà lórí ìsẹ̀mí yìí àdánwò ni. ẹ̀ńtọ́ wà lórí ìsẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ọlọ́run tó fi ṣe àdánwò fún wọn wájú ó ti ìjà kaná abúlé wa ìjà kaná sẹ́yìn ló fi mọ ìdàkọ́ ọkọ̀ lọ́nà tó gbàdá lìyẹ́bùlò wà kún ayyukum ahsanu ọlọ́run fẹ́ dán yín wò ta ni ọ́ da jù ní sẹ́nu yín wà alẹ́ ọlọ́run bá ní gbogbo ń tọ́wà lórí iyẹ̀pẹ̀ pátápátá ọlọ́run fi fi ọ̀ṣọ́ ni o ọlọ́run fi fi o ọfẹ́ fi dán wa wò ni ta ni ó ṣiṣẹ́ dáadáa nínú wa so ìwọ̀nba tí a gbọ́ ìkọlọ́jọ́ wúlò fún wa ọlá títóbi ọlọ́run wọlá ni ọlọ́run kò sí wa ní ahlu iyyaka na'budu wa iyyaka nasta'in ẹni tí ọjà ẹni ọlọ́run tó jẹ́ pé ìsìn ọlọ́run ló nìkan ṣoṣo tí ó pèsè sí wa nínú wa nínú òṣè ọlá títóbi ọlọ́run wọlá ni náà sùn اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت